Facebook page at Dr. Zabby's Talk Show. mo kí gbogbo wa oko lẹ́yìn òdì mo kí wá ètò àkóbójú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby's Talk Show àyè ọpẹ́ yọṣẹ yọlọdọ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ á máa yọ fún wa lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa ó ní ayé ọpẹ́ ló máa fi mú ayọ̀ èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní bíi pé kí a sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ wa gbọ́ pé ẹ bá mi tàbẹ̀ síbẹ̀ aládúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run hmm. kó tó di pé a gbé nǹkan pẹ́ wa bọ̀ ṣèbáwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó rọ̀rọ̀ wa ó já sọpẹ́ hmm. ó já sọpẹ́ ó ṣàjá sọpẹ́ ají ọ̀rọ̀ gbọ́wọ́ ó ṣe gbé á gbé ẹsẹ̀ ó ṣe gbé kéèyàn ò wá tọ́pẹ́ ni àtúwá dúpẹ́ àtúwá tẹ̀síwájú wípé no lóòótọ́ àti òdodo lọ́lọ́run ń jẹ́rìí ara ẹ̀ nínú ilé ayé ọmọ ẹ̀dá mo hmm, kí mùsùlùmí ipa sàlámù alẹ́kùn ọ̀rọ̀ mùtúlá àbọ̀rọ̀ kàtúbẹ̀ náà ni mo kí kìrìsìtẹ́nì wípé God bless you mo kí gbogbo oníṣẹ̀ṣe náà wípé ẹ̀gbọ́ àgbo àtọ̀ bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo african gas wípé ní agbára lọ́wọ́ ọlọ́run àníwá àwọn tó gbilẹ̀ mọ́lẹ̀ àníṣìírí àníṣìí sọ̀lágbára lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni mo kí kò ṣẹbọ kò ṣe oògùn ó tiẹ̀ lóun dá dúró ni lóun tá a kàlí tó ń tiẹ̀ dá dúró òun tiẹ̀ òun tiẹ̀ nígbàgbọ́ lórí nǹkan kan bẹ́ẹ̀ náà làfi yín náà nǹkan kan ló máa ń múyàn dé sún débì kan ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run àníbáláyé ṣe àwa máa rí tiwa ṣe ń bẹ ni Yorùbá ni mí Yorùbá ni ràn mí tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ̀yìn kọ́kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí kí ti máa ń gbóríṣiríṣi yẹ̀wò èyí tá wò lọ́jọ́ títí òní hmm, ẹ̀jọ̀ bá wa pín àdúrà wa ti ń gbà àdúrà wa ti ṣe kí ni àdúrà wa ti ń gbà àti àti ìrì bó a ti ń gbégbá ọpẹ́ hmm. tó bá máa tó díẹ̀ sí báyìí sìn bá a ní dákẹ́ ni àwọn ètò tá a máa ń gbé yẹ̀wò lórí ìkànnì wa níbí báyìí hmm. a máa ń sọ̀rọ̀ nípa ètò jẹ wá lógún gan tó jẹ́ pé báwo ni Ọlọ́run ṣe fẹ́ tú wa sílẹ̀ nínú okú ẹrú ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹsàn tí àwọn aláwọ̀ dúdú ta tún kóra wa sí tí àwọn òyìnbó tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ ń bẹ̀ ìyẹn ló jẹ wá lógún ta tún máa fi máa ń gbé àwọn ètò lóríṣiríṣi lọ́lọ́pọ̀ ìjọ̀kan ta tún máa ń gbé wọn ta tún máa ń gbé wọn yẹ̀wò èwo la wá fẹ́ gbéyàwó lọ́jọ́ títí òní hmm, lórí wípé ó já sọpẹ hmm, ó ó ti ń já sáyọ̀ ó ti ń já sáyọ̀ ó ti ń já sọpẹ́ ẹ kú ojú lọ́nà fún wípé ó já sọ́pẹ́ o ṣẹ́rí lónìí kan níwá yìí òjò níwá àbẹ̀yàn kan ṣọ̀tá a ní mùsùlùmí a ní kìrìsìtẹ́nì a lóníṣẹ̀ṣe a ní free thinkers a lẹ́ni tí ò ti gbàgbọ́ lórí nǹkan kan but nínú ọ̀rọ̀ tí à ń sọ àwọn kan wà tó mọ̀ wípé nǹkan yẹn kò túnú lára àwọn torí àwọn ọmọ òtítọ́ àwọn ò sí níbi kán fi ẹ̀sìn kán fi ba ogbodé ayé jẹ́ hmm, ìyẹn lẹ́ máa fi mọ̀ wípé ṣé mo ní pé àwọn kan wà wọ́n mọ̀ wọ́n mọ̀ nǹkan tó ń ṣe bọ̀ ní ti áfíríkà yẹn especially ní nàìjíríà especially pápánbá ribẹ̀ nílẹ̀ yorùbá oh my god oh my god ọ̀rọ̀ tó já sọ́pẹ́ ní tọ́jọ́ títí òní màá wá sọ àwọn nǹkan kan tó ṣe ojú mi tó fi jẹ́ wípé eléyìí tí wàá ń já sọ́pẹ́ náà ibo ni ká kọ́kọ́ gbà wọlé náà ibo ni ká gbà wọlé ẹni tó wá jẹ́ nígbà àkọ́kọ́ preamble la kọ́kọ́ máa ń fi ètò wa la fi máa ń ṣe a máa ń ṣe warm up at the end of the day a wá lọ sí orí èwo ló ibi tá a fẹ́ fi bẹ̀rẹ̀ gangan náà ibo ni ká ti bẹ̀rẹ̀ yẹn náà ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn China náà kí làwọn China kí náà tiẹ̀ kí náà sọ ibo lọ́ bá wa dé ibo lọ́ ọ̀rọ̀ ara wa tàbí ibo làwa gangan fúnra ibo la now let's go there ìtajà àwọn China yìí bẹ́ẹ̀ tí òun sì ó gbẹnutọ́ níṣe làwọn aráàlú China ti ń fọwọ́ lálẹ̀ fún wa ní Nàìjíríà àrà mẹ́rìírí mo rí orí olóńgbò látẹ̀ ó ṣẹlẹ̀ wípé ilé ìtajà àwọn China ńlá tó wà nílùú Àbújá kò fààyè gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti wọlé débi tí wọ́n ò rajà èyí di mímọ̀ látàrí fọ́rọ̀ tí ọmọkùnrin orílẹ̀-èdè wa gbé sórí ayélujára níbi tó ti ń ṣàròyé wípé ìkójútì ńlá ni tí àwa ta ni tí àbálẹ́nu ọ̀rọ̀ lórílẹ̀-èdè wa ó ṣàlàyé ìrírí rẹ̀ wípé orí ayélujára lòun ti rí ilé ìtajà àwọn China yìí bẹ́ẹ̀ tí òun sì rò wípé kóun lọ fojú lóúnjẹ àmọ́ ìyàlẹ́nu ńlá àti ìbànújẹ́ ló jẹ́ nígbà tí wọn kò gba òun láàyè láti wọlé nítorí òfin tí àwọn alákòóso ilé ìtajà náà ti fi sílẹ̀ wípé wọn kò gbọdọ̀ kẹfìn ọmọ Nàìjíríà kankan fọ́nrán tí arákùnrin náà ṣe ti mú kí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà máa bu ẹnu àtẹ́ àwọn adarí orílẹ̀ wa wípé báwo ni wọn yóò ṣe lajú wọn sílẹ̀ kí tàlùbọ̀ kò àti wípé nígbà tí àwọn aṣíwájú orílẹ̀-èdè yìí kò bìkítà ẹ̀tọ́ àwọn aráàlú dájúdájú àwọn àjèjì máa tẹ ojú ọmọ onílẹ̀ mọ́lẹ̀ báṣubàṣu ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ ń ṣe ni ní kàyéfì wípé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ǹjẹ́ ibì kan gbọ́dọ̀ jẹ́ èèwọ̀ fún wa láti wọ̀ bí àti wípé irú ọwọ́ agbára tí àwọn ará china ń lò níbí ṣe àtẹrù tó ń dọ́rẹ̀ lórílẹ̀-èdè wọn ti ń ṣe china. tóyọ̀sí adésínà ló ti ń jábọ̀ ròyìn fúnkọ́ ní amóhùnmáwòrán wisdom yard bó ṣe rí gangan lẹ gbọ́ yẹn o bó ṣe rí gangan bó ṣe rí gangan lẹ gbọ́ yẹn ẹ̀yin tẹ́ bá mọ Chinatown tó wà ní Ọjọ́ta hmm. bó ṣe rí gangan gangan ni wọ́n ní hospital tiwọn wọ́n ní school wọn wọ́n ní supermarket tiwọn wọ́n ní business tiwọn tó ń ṣe ń bẹ̀ wọ́n ní police station tiwọn nínú ibẹ̀ yẹn nínú ti Ọjọ́ta yẹn at the end of the day náà ọmọ Nàìjíríà ọmọ Yorùbá náà ló máa jẹ́rú fún wọn bẹ́ẹ̀. irú ẹ̀ lè ṣẹlẹ̀ bó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni níbi tí àwọn aráàta tán ti ń jọrọ̀ ìlú tí ọmọ ìlú tó ń ṣe akóbàtà tẹ̀lé wọn lẹ́sẹ̀ kò dẹ̀ dùn àwọn olórí wa kò sí nǹkan tó kàn wọ́n hàn tí ẹ rí gẹ́gẹ́ bí anything hàn rí gẹ́gẹ́ bí nǹkan kan rí bí normal thing tó dẹ̀ jẹ́ wípé nǹkan especially àwọn China yẹn nǹkan tó ń fi ojú àwọn àwọn ọmọ Nàìjíríà rí tó ń fi ojú ọmọ Áfíríkà rí ní nílùú wọn yẹn ta ló dá wọn lẹ́bi ṣe dá wọn lẹ́bi ni ṣá dá wọn lẹ́bi ni ẹ ti ká wá tún wá wọnú ọ̀rọ̀ lọ. From Africa. I am telling you that Fulani herdsmen came to my local government area in Uzuwan and slaughtered one hundred and forty something people. That I need man that have been trained as security. I need steady light. I need camera to protect me. And you are reading the book of Isaiah na iburugo m jewe n'ama n'ama book of Matthew nọọsụ na ọpụpụ na mbata m ga-abụ ngọzi 10,000 shall fall at my right 20 that book is a murderer book because it's not working we are dying people are dying crossing from the sea to Europe many are dying in prison in the Asia some has been grounded by engine Many are dying in motor as the tankers are burning us, Dangote trailers are killing us in daily basis. And the religions are not even trying to, to fight. The politicians, to put all those things in order create job for us rather they tell us that jesus will do all those things jesus will protect our travel jesus will give us money jesus will give us job jesus will give us light even some of them are even praying on that transformer a pastor leading his congregation to pray over transformer so, so that the transformer will give them light are you kidding me does it mean that you don't know in eastern part of nigeria where you are living you don't know whom the authority to give you light is in his hands. You don't know where he's living. So you cannot storm where he's living. You cannot chase him out of Nigeria. So that you have this, the same steady light as his children is having in America, in Canada, in Europe. And the pastor is leading small, small is leading his congregation to a transformer, to pray over transformer, so that transformer will supply them light. What are the future of those kids there, closing eyes, laying their hands on that transformer? What is their future? What are you teaching them? Telling them you are degree in the book of Isaiah that God said. Who told you that God said in that book of Isaiah? White people. Because they ẹ má bínú mi mọ̀ pé mo mute mo ní ààyè ọpẹ́ padà yọ mo máa gbé ẹ̀rí jáde wá ẹ̀rí wà ń bí báyìí wípé ààyè ọpẹ́ padà yọ tó rán ń gbóhùn wa a dẹ̀ ń rí bẹ́ẹ̀ wípé ó ń gbóhùn aráàlú sẹ̀ ẹ̀rí lè tá à ń gbọ́ lọ ìwọ ọmọ kò la fi ń ṣe ẹ jẹ́ ká máa gbọ́ lọ bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo pé ètò bẹ́ẹ̀ lèmi náà kí n pa owó ju ọjọ́ ṣe rí níbikíbi tí ìjọba ti darapọ̀ mọ́ wa èmi ọmọ rẹ mọ ọmọ mẹ́ta ọmọ rẹ mọ mẹ́tàdínlógún kí dédé ẹ̀wọ̀n ẹ̀jẹ̀bú ẹ̀wọ̀n ẹ̀rẹ́mọ̀ kí wọ́n fọ bójú ọjọ́ ṣe rí o ẹ̀wọ̀n yé mi ẹ̀wọ̀n bá mi hmm, jẹ́ ká máa gbé tò lọ ṣe gan ni God bless you. They wrote a book because they wrote a book and told you that your God in Africa, in Nigeria, in Abia State, in Anambra, in Enugu, in Ogun State, travelled from Africa to Europe and explained himself to the white people and ask them to, to, to put it on a, uh, a uh, writing, on a piece of paper. Your God traveled from Africa to Europe and explain all those promises that have been promised in the Bible to the Europeans so that they will put it on a piece of paper for you. And he used it to generate more than $300 billion. Europeans use the manufacturing of Bible sending to Africa create more than 5 million job opportunities before the Chinese now take over. Chinese is making more than 100 million dollars from Africa in the name of manufacturing Bible send from Nigeria gogo from ah, from Nigeria gogo gbogbo àwọn nǹkan tó yẹ kí àwọn èèyàn wa kó fi máa ṣọrọ̀ ajé ìdẹ́ ń ta fáwọn China tẹ́bárí báwọn China náà bọ́n ṣe ń tìta àwọn èèyàn wa lórí ilẹ̀ wa ah, ìyà yìí pọ̀ ọlọ́run máa bi ẹ̀yin pípò yìí ọlọ́run máa bi yín bọ̀ ìgbà wo ló jẹ́ àmọ́ àmọ́ ọlọ́run máa bi yín eléyìí ti pọ̀ ju ọ̀n bí ìyálàyà anybody dá nǹkan tí àwọn China tó ń dánwò ní Nàìjíríà kéèyàn kan lọ dánwò lórílẹ̀ ọ̀dọ̀ wọn ah! ẹ̀yin ìjọba yẹn dẹ̀ mọ̀ ẹ̀dẹ̀ yìí náà gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí tẹ́ bá rí àwọn ẹlòmíín wọ́n máa lọ ṣiṣẹ́ six months lọ́dọ̀ àwọn àwọn ṣinko yìí wọ́n máa tì wọ́n mọ́nú fátìrì wọn ni èyí tó bá máa kú máa kú síbẹ̀ ah in short. Hmm. to Africa to read for prosperity they are using the money to develop their land to reduce crime to create job for their children and the black man is opening that Bible to the great word for prosperity in the book of John that was being written inside there by Chinese. When you go to a place where Chinese are producing the Bible, you see a steady camera there monitoring the Bible so that it will not be stolen by anybody, so that they will not bear loss. But you as a black man will purchase the Bible and use it as a secret. We're not crazy, my people. <laughs> enough is enough. It's not the time that black Africa, my heart is bleeding. that black Africans should wake up and start to plan their life and start to reason all those things you are looking for in the church, in the ministry. Because we are brainwashed by the agents of this religion in Nigeria mm. called pastors and bishops. It's being done to the citizen by the government anywhere in the Western world. Even long life and prosperity is being given by man, by good government. Mm -hmm. By providing good environment, good medical center, good caring. And that is why when you travel to Europe, America, you see the elderly ones of 100 and something years. 75 years mm, mm, mm, elderly people in Europe are still driving bicycle. Do you have an elderly man of 100 years today in your village? The answer is no. In a black man country, we die at the age of 65, Hello, 70 because of our bodies. And the lack of medical checkup and lack of good facility to treat our sickness because our own healing has been written in a book by the white man that they build most. ẹ̀rí dúdú níbi tí iná ti ń jó ibi tó brewó tó gba ọpọlọ àwọn èèyàn dé ilé ń jó ẹ péjọpọ̀ ẹ ń ṣe prayer ah ah àwọn nǹkan. Ah, One of the most standard hospital for the animals, for the dogs, for the pigeon and the rat. The black man still don't want to reason. The white people promise you in a book. A black man will open his mouth proudly to preach to millions. That Bible said if Jesus did not guide the city, that the securities are doing for nothing. Are you kidding me? <laughs> telling the world, telling ẹ̀rí máa jẹ́ mi nìṣó tí mò ń gbé bọ̀ ẹ jẹ́ kí máa yí kó parí ọ̀rọ̀ ẹnu ẹ̀rí máa jẹ́ mi nìṣó wà lẹ̀ o mò ń kí yín bẹ́ẹ̀ ṣe ń kí mi ṣe ti bá mi láìkẹ́ ṣe ti bá mi fi comment sílẹ̀ ṣe ti ṣí ẹ̀ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa àti ẹbí àtojúlùmọ̀ ẹ má bọ̀dọ̀ ẹ jẹ́ ká ṣe é hmm? God bless you. People, the citizens, the kids, that if Jesus did not guide the city, that the securities are doing for nothing. Are you serious? Are you serious? But your country, whereby Jesus is the soldier, DSS, Air Force, police officers, people are being slaughtered every day. Your Reverend, one of the camp presidents, Reverend Lawa, was kidnapped in that country where Jesus is the whole security. And he was kept under the custody of the Boko Haram for three good months and church leaders hide the story. They were pricing them 300 million secretly. We told those their power, those vision, those things they can do doable. None of them used those power to confront Sambisa Forest to release uh, their member, their camp president. They died in the case until that man was slaughtered by January time like a goat this year. Still, that's your book. Where Jesus did not guide the city, nobody can do anything. Never go and save him. In the same forest, it's still the same place, a Boko Haram kidnapped American citizens last two weeks. I'm not saying last year. Last two weeks. In this October, October 2020. And Americans sent few soldiers, about eight soldiers, with their fastest fighting jet in the world I did not see in America. The world fastest fighting jet, when Pogo Ram see the jet, they run away because when power jump power, the lesser one will run away. If not, uh, only that eight soldiers would only that eight soldiers would have destroyed all of them immediately with a bomb. And they picked their brother last two weeks. Practical, done by man, and your own is a spirit in the book. Did not guide the city. If the world, God created the world empty and the Americans fix their country with their hand, Europe the same thing, you fail to fix your own. Why are you still brainwashing people that God will come and do it? Did God fix anything on this earth after creating heaven and earth and sea? Did he fix good road, all these things we are praying, asking God, did he fix it again to any country? Even to Israel? So why are you using the name of God to deceive people that they will receive job opportunity? Protection is their portion. Okay, those that are dying, that means they are children of devil. The only story black man is saying every day in Africa, white people have staged black people that the only topic a black man knows from morning to night is talking about God and Satan. God and Satan. That is that is the only story. Go to Facebook. See how every black man has turned to pastor and prophet and prophetess. Have you come across any white man pastor doing rubbish in that Facebook in the name of praying? Like Africa, they are firing. Firing what? So this is a special announcement. If your kid have lost in the church in Nigeria, in any church in Nigeria, write me, inbox me, or you send the message on this phone number here. That is my WhatsApp number. We are out for them because some of them have buried a lot of kids. Many kids have lost in the church in Nigeria just because they want to drive private jet, they want to do juju and drive the most expensive car. And some of the family don't even have money to go and report to the media. Some of them will even go and report to the authority. They will not look into their case because they are poor. So now is your opportunity. If your child have ever lost in any Nigeria church, write me on WhatsApp now or you inbox me. Let us continue fighting this evil, these demonic people that are destroying our land that makes our people not to reason anymore like a normal human being. Why can't a black man wake up? What is happening? Everything I'm saying, I am giving you instances. And you want to come and use story that have never happened in all those things you are reading in Bible. Tell me one thing that have come to pass in your village, in your state, in Nigeria as a nation, in a black African country as a nation. None of them. But I am telling you now what is happening in America, what is happening in Dubai, what is happening in Japan, and you still want to use the same story to convince me not to believe in reality. Look at those people we are taking care of in the hospital. All those surgery that has been done to so many women and men in our land. Do you see us calling any spirit? Do you see us praying? Da, da, da, da, da? Do you see us giving them olive oil? We follow the normal procedure. The problem of Africa is lack of planning. Planning, preparing is the highest prayer, the highest noise you will make to succeed. Preparing and planning. What is happening to us? Why are we dying prematurely for crying out loud? And we are happy saying it is the will of God why it is the will of British, because they will never want us to live. After enslaving us practically, they use this modern slavery to enslave every, back, uh, every black man. You know, imagine them calling me on phone. Don't I want to be rich? That I should turn my foundation to, to prayer ministry. Sometimes I will call uh, some those pastors, reverend fathers, that their name are being held very well in Nigeria. Then we will book for a four days crusade. That how they used to divide the money is after the crusade, they divide the money into three. One is for the person that uh, I called for the crusade. Then one is for me. One is for, for expenses. Then I, am at here Matthias job Jofo, we host a crusade to extort money from a pure water seller, from a pregnant mother who is selling pure water, whom her child is breech, and she don't have money to undergo surgery. She don't have money to undergo a surgery. And the pregnant mothers died carelessly out of that mistake and poverty in Nigeria. And the church are not creating any room for them, rather sending them to Carol, sending them to beg money. After begging money, they use it and build school. Their children cannot build. Keep on wandering in the church. This is just one of the example. Keep on lavishing. Keep on going to night vigil, killing your kidney. Time is supposed to go and rest. Think normal like a normal human being. You are going to night vigil. going to adoration, rain beating you up and down. Very soon pneumonia will enter your body and kill you. Nobody will come and announce it in adoration or in the church. No Nobody. You die silently. Before they even come to bury you, they charge money that you are owing in the church. Wickedness in Africa is too high. Let us use our brain. This is 21st century. <laughs> Share the video. I remain your blood brother. share the video. Now, let's go to another one before we go to the one in Ilẹ̀ Yorùbá àti Gbàkúgbà. Hmm? Ẹ jẹ́ ká ọkọ̀ lọ sórí People to to die. Even the best hospital in this Nigeria. How many free hospitals, sir, ma? Wait. Okay. Let me answer your question. Okay. He's from our church. But we are not here to tell you about the hospital. no, no, no, no, no, no. If you don't, if you people don't have free hospital, no, no, no, no. Don't tell me that you want. You are here to tell me that I you you can cure sickness in the name of Jesus, isn't it? Yes. You can cure sickness in the name of Jesus. I yes. That is how you people have been making my people to to die out of ignorance. Like who? so who? you like can cure malaria with the name of Jesus, like isn't who? it? Yes, it's Jesus you can, can you can cure. Jesus can cure. Yes. Okay. Now, I, can we go to hospital now? Let's go. Now. I want to put your Jesus to test. If you don't prove that Jesus can heal in FMC right now, eh, you gonna say that Jesus is useless. I'm telling you. No, no, no, no, no. Let's stop being stupid in this country. You want to, you are going about telling people that Jesus cures sickness and your church doesn't have hospital. You, and I am not asking you, you said that Jesus, they cure, Jesus, no, no, no, no, no. That Jesus, they cure sickness, that you cure sickness in the name of Jesus. And I am challenging you and Jesus. Let us go to hospital where we have real sick people. All right. Are you ready? I have car. I will transport you. No, the only thing I want us to do now, let us be realistic. Sir, are you sick? I am not sick. I have sick people. Sick, no, no, no, no, no, sir. You said you can cure in the name of Jesus. No, no, no, no. I don't have sick people. Here is no hospital. Do you know what? We have sick people in the hospital. Let's go. You can go and bring them i to the hospital. Uh, these people are, dis- are, uh, they are deceiving our people you are deceiving our people. Stop. Jesus and I warrior. Jesus not the cure sickness. Stop deceiving our people. You are that us and they are eating money. They cannot use that money to build hospital for you. And you are going about telling people that Jesus the cure sickness. And I am challenging you to follow me. Let's go to uh, uh, FMC. brother. If Jesus cures sickness today, I will join you. No, don't try. I'm telling you, if Jesus cures sickness today, I will join you. We Unu kusi beribu nata this country. Wait. wait. Stop this thing what they do for this country. No, let's go. Kinsiri, turn to motor. Come down there. Can I get in there now, Dilo? I'm not with you yet. Come and heal, heal sick people. I'm not with you. No, we have sick people. Uh, this one, let's finish with this one. You want to listen with me? Sir. You want to listen? You see this one now? You said you cure in the name of Jesus. And I am telling you that Jesus know the cure sickness. Right. And you are telling me that your church doesn't build hospital. That you believe that you can cure in the name of Jesus. Now I am challenging you. I am challenging you and Jesus. Brother, you are not a good listener. This is not a question of listening. We are impractical now. You are not a good listener. Let us go. Let's go and and That's put your Jesus to death. Brother. We have missionaries Are you running? Wait, We're not running. Wait. Good. Kinsele, Tolu Tamoto. Wait. Tolu Tamoto, Kayanandega, FMC. This, this nonsense, I go too much in this country. Why are black people behaving this way? White you man. are curing white sickness, man. malaria in the white name man. of Jesus. White man, wait, wait, white man, wait. wait. No, wait. you want to go to another place to continue your stupidity. No, wait. Eh? We are not. We have not come Wait, we not you are preaching that Jesus is the cure malaria, and I, said, let us go to hospital See, to prove it, and yeah. you want to run. Wait, we are not. Running. You said I should go inside. You said I should go inside and bring sick people. Wherever we go, my house is not a hospital. Wherever we come, and they do not. Turn utamoto, turn utamoto. Kaina ndi aga onye bo some mia. Wait, let's talk. Wherever we come, and they do not receive us. Let's go. You have I am not violent, oh. See, See I go school. I go school, Pastor. The way you are talking. I'm telling you. you are Let us go to uh, uh, My, FMC. Nobody will follow you there. Nobody will follow you there. Are you with me? Okay, you will not follow me. Nobody will follow you there. Uh, but you are because calling here to plead that Jesus the cure sickness. That, that I should give my life to Jesus. that Jesus the cure sickness. Come. It is well. Do you have so. anyone who is sick? I come. pray that all uh, uh, come. No, no, no, no, not be come. Let's go. No, Jesus was moving about we healing people. Jesus was moving about healing people. Bring them. Jesus did not ask them to come. Bring them. Jesus went to them. Bring so let us go to. Let us go to. Uh, uh, uh, FMC. Are we are we in our way? Eh? in our house now. Free moto. We have come. No. See, I get moto. Wait, we have come. Free fuel. We have come. Bills from me. We have come to meet you. Are you running? We are not. You are running. We are not. That means there is no power in the name of Jesus. I challenge you to follow me let us go to FMC and use the name of Jesus. We are, messengers of peace. Let us go and use the name of Jesus. You. are moving about deceiving our people. Jesus that Jesus they cure malaria. That Jesus they cure typhoid. That Jesus they cure HIV. Now, ṣe we wípé ojú ti ń là. A ní ehm, orí social media yìí òyìnbó lè rò pé bóyá òun fi ṣèkà fún òun fi ṣe nǹkan dáadáa ni but èyí tó fi jẹ́ wípé àtúnṣe nínú nǹkan àkóbá tó ń ṣe fún áfíríkà òun ló lọ lọ́wọ́ yẹn òun ló pọ̀ òun ló lọ lọ́wọ́ yẹn ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ náà ẹ jẹ́ ká wá lọ fún ẹ jẹ́ ká wá lọ sí stress fún ara ẹ jẹ́ ká lọ sí stress wọ́n yẹn padà bọ̀ lẹ́yìn tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá tiwantiwa o ẹgbẹ́gbẹ́ ọpẹ́ ẹgbọ́n náà tóbi àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́mọ yìí padà bọ̀ ẹ mọ padà bọ̀ lórí yẹn náà Stop a bill proposed by members of his coalition. Conservative Christian leaders are calling on Prime Minister Benjamin Netanyahu to stop a bill proposed by members of his coalition to make it criminal to tell people about Jesus in Israel. Our Jerusalem correspondent Daniel Cohen is live near Tel Aviv with more. Good morning, Daniel. Good morning, Allison. Good morning, everyone. A big story just before, uh, days before Palm Sunday, Good Friday, and Easter. Sacred time for Christians. Two ultra Orthodox members of Prime Minister Netanyahu's coalition have introduced a bill that would punish believers for sharing the gospel of Jesus with prison time. United Torah Judaism Knesset members Moshe Gafni and Yaakov Asher introduced legislation last week making it illegal to share in conversation or produce content online, in print, or by mail. Their explanation of the bill emphasizes a warning to stop Christians in particular the punishment one year in prison or two years for sharing with someone under the age of 18. Joel Rosenberg is the host of the Rosenberg Report and editor in chief of All Israel News. He's also. ẹ tó bẹ̀yẹn anything under eighteen àwọn kan wọn máa kò tẹ̀ wípé ọlọ́run ní kó wá mi kó o ṣe máa sìn àwọn eléyìí la lè pe kudos fún ànílé ayé ti fẹ́ máa rójú tí ó ti fẹ́ máa rí ni o because under eighteen ó ti máa understand ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì bò èyí sọ wípé tó bá kọ́ ọmọ ní kékeré àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wá kọ́ ní kékeré yẹn tó bá dàgbà tó bá understand lọ́mọ fi sílẹ̀ bò ẹni tó jẹ́ pé ó wà ní age eighteen yá ó possible bóyá bíi seventy percent kan máa you know kan dúró pẹ̀lú ẹ̀ bò tọmọ tó jẹ́ pé ó ti wà láti ọmọ one year etí nà ọmọ kan la rí fídíò ẹ̀ tí bàbá ẹ̀ fi bẹ́ẹ̀tì tó fi bà gbogbo ó gbàgbé sí ayé ọmọ yẹn jẹ́ ni gbogbo ojú ẹ̀ gbogbo orí ẹ̀ gbogbo ẹ̀yìn ẹ̀yìn tẹ bá rí ẹ bá fi fi sínú comment section tẹ bá rí fídíò yẹn mo rí pé ọmọ yẹn kéré ni mi ò fẹ́ lò lórí ìkíní because mi mọ nǹkan tí àwọn YouTube náà ìgbà ń kéré bẹ́ẹ̀ bóyá bí ọmọ twelve years tàbí nǹkan kan hmm? ẹ wo òfin tó ṣe aláwọn tó ń gbé ẹ̀sìn wá fún wa tẹ́ẹ̀ àwọn ò wọnú agijù tó tó nǹkan tí áfíríkà tó ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ israel nìyẹn o ẹ̀wọ̀ owó yìí ẹ̀ tó bá polówó jésù ẹni bá polówó ṣebí kan ti wà tára àwọn ọlọ́pàá náà àwọn tourist làwọn ilé wọn fèsì wọn tó ń sọ fún wọn ní wípé no you have no right you have no right to preach about Jesus Christ yíyẹ yíyẹ lọ́dọ̀ àwọn yìí ò ní right máa fi tá bá fi fẹ́ẹ̀fì kankan bú orúkọ la máa pè orúkọ kan kan la máa pè ta ló ń bá wa jà ta ló ń ṣe wá o. Hmm? So a Jewish follower of Jesus. Obviously, Jewish people don't agree with Christians, evangelicals or others, about who Jesus is, right? We all know that there's a. Ọ̀dọ̀ wa ló ti wá ìbéèyàn dúdú ni. Àwọn tó ń wà káàkiri ẹ̀gbọ́n ló ní tipátipá. Àwọn láwọn ò mọ orí wọn ní kò ń ṣe ìran àwọn. Wọ́n ní kò ń ṣe ìran àwọn àwọn tiwa tó jẹ́ kan fẹ́ pé òkè àní irọ́ o kódà gan ti ra tuntun ọmọ Israel. <laughs> tẹ́ bá débi ọmọ fẹ́ náà yìí pa oríṣiríṣi ìtàn ní yorùbá tọmọ ẹsẹ àwọn gidi kan tọmọ ẹsẹ àwọn gidi kan àwọn ẹsẹ ló sọ pé àwọn tọ mọ yín òyìn ọfẹ nínú àwọn tọmọ bìrìtìkò hmm? ọfẹ nínú àwọn tọmọ jamani kò sẹ́ni tó tọmọ kò sẹ́ni tó tọmọ yorùbá tó tọmọ mọ àwa la máa ń tọmọ àwọn èèyàn kiri ó ga òkúta kí wọn máa mọ ẹsẹ ẹ̀yin tẹ́ ṣe léyìí fún wa <laughs> theological difference. But evangelical Christians and, and other Christians have been so supportive of Israel and the Jewish people. So to silence, to muzzle, and gag even Israelis like myself and others to say, you can't talk to another person about your faith and why you believe it, that is terrible. That is not freedom. Although he doesn't agree theologically, Netanyahu has always been a strong friend of evangelicals, speaking at meetings and believing freedom of speech and freedom for Israel's small Christian community uh, should be protected. Now, should this bill gain traction, it could spark a serious clash with the 60 million evangelicals in the United States and 600 million around the world. Gaffney first introduced a ban on evangelism in 1999. It went nowhere. United Torah Judaism is in a stronger negotiating position now, though, since Netanyahu needs to keep the party in his coalition, or it could threaten Netanyahu's ability to remain in power. Allison, back right. to you. Daniel Cohen, thank you so much. No. First stage of the cloud. Is it going to rain in Dubai today? Just so I know. I have to drive back from Abu Dhabi to Dubai. Uh, no. It's not raining. It's a sunny day. The UAE government invested more than $20 million in research to start a process. More than 20 million. Àwọn tó jẹ́ pé ó gbé ẹ̀wọ̀n lẹ́sìn nìyẹn. Àwọn tó fi more than 20 million làwọn fi ṣe research. Báwo ni àwọn ṣe lè lọ fi tipátipá fa òjò wálẹ̀? àwa ní áfíríkà a ṣe tipátipá wò àwọn àwọn ancestors wa àwọn ní nǹkan tó fẹ́ fi pe òjò wípé òjò àwọn fẹ́ jẹ́ kó rọ̀ ó bá tún rọ̀ jù àwọn tún fẹ́ command ni agbára ni ìbùkún la rí gbà lọ́dọ̀ ọlọ́run àwa là mọ́ lò owó ni àwọn eléyìí náà fi ṣe ń sẹ̀ hmm? ó tún wá ba gbogbo nǹkan jẹ́ nǹkan tí ó bàjẹ́ fún àwọn Dubai ó kọjá oye tán fi lọ bá research lórí ẹ̀gbọ́n lọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní last week àmọyí ara wa sẹ́ àmọyí ara wa àmọyí ara wa àwa náà dẹ̀kọ́ àwọn tó gbé sátidé wá ni tó wá gba tàbí tó gbé sunday wá tó wá gba sátidé or whatever tó ṣàwá fi pàǹdà kan fi wá gba gold lọ́wọ́ wa àwọn ni àwọn ni. Eh? That's called cloud seeding. The UK performs around a thousand hours of cloud seeding a year, and it's all controlled by this building in the National Center of Meteorology in Abu Dhabi, where they track the whole process. We met with a cloud seeding expert to explain how the seeding process works. We wait the forecast when we have a good, you know, chance for for cloud. We send the aircraft to that location. It uh, go under the cloud in the first stage of the cloud. There is good updraft at that time start to release all the salt and with the good uh, updraft of course it will go inside the cloud uh, the droplets will become bigger and start to uh, rain the center manufactures a salt substance that helps enhance rainfall they put them in what they call flares this building is about to collapse after the artificial rain created by the Dubai government got out of control. Make it rain! There is not enough rain and humans needs rain so the Emirates build a command center of meteorology to make it rain. They monitor the sky, and when they find a cloud, they send a private plane to the cloud and drop 48 kilograms of salt, because salt attracts water. So this special salt makes clouds heavier until they rain. All of this, it's called cloud seeding, a.k.a. artificial rain. Drop your comment below. What do you think about it? fi orúkọ Ọlọ́run kankan ló ṣe o àlọ́ lòun tó ṣe ó yí olóyún làkàyè lòun bá sọ̀rọ̀ ó lẹ́ẹ̀wá ló làkàyè bí ni gbogbo nǹkan tó lọ ṣe hàn sọ fún yín pé káwọn tó lọ àwọn kí wákàtí márùn àwọn gbé Kùránì lọ tàbí àwọn gbé báìbù lọ no wọn ti gbé sílẹ̀ fún ẹ̀yin Áfíríkà ẹ̀yin nìkan wọn ní kẹ́ máa gbẹjọ kẹ́ máa sìn kẹ́ máa gbẹjọ bíi bébì ń àwọn ti move on hmm. oh my God. Oh my God. Hello. Hello, China. China. Guys, check this new Chinese phone. Check this out. Check this out. You can even cook it. <laughs> China. See this, they are cooking the, the phone. So with this phone, even if it fall in the in the soup, you don't have to worry. Check this out. They are going to cook it for a while. ọbẹ̀ tán ń sè yẹn fóònù fóònù fóònù ń sìn tán máa ṣe jáde tó bá bọ́ sínú omi àti ilé ìdílé waterproof eléyìí sí wọ́n sè é òun ló wà lónìí ló wà nínú pọ́ọ̀tì. òun ló wà nínú pọ́ọ̀tì wọ́n sè é ni ṣẹ́rí bó ṣe ń hó kùtùkùtù ọ̀hún ní báíbù làwọn fi ṣe wọ̀ ní kúránì ọ̀hún láwọn gbé lọ sílé awo ni orí brain ni wọn brain brain brain ojoojúmọ́ ọmọ six years ó ti mọ báwo náà ṣe lè ṣe nǹkan papọ̀ mọ bí tiwa kọ́ ìjọba òun ni problem ti ti are you serious? Mm-hmm. òun ni are you serious? everything is possible in China only in China. Mm-hmm. guys. only in China. guys. tẹ bá wá ń wo most àwọn nǹkan tó ń lò yẹn àti áfíríkà àti nàìjíríà náà ti ń kó lọ òun náà ti ń kó lọ òun náà ti ń gba research àwọn òsùn àwọn òwò láti gba research àwọn tiwa àwọn òsùn òwò láti lọ sórí òkè láti lọ tà jòjò láti gbójú gbogbo ẹ lọ náà dẹrẹ òmúlẹ̀ mọ́fò náà ló ń já sí òmúlẹ̀ mọ́fò yìí náà ni ilé ayé ò dáa ọ̀run ò ṣe bínú lọ now ẹ jẹ́ ká wá lọ sí ti adúpẹ́dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ àgbọ́ ní àti ẹnu àwọn ìròyìn ìròyìn fẹ́lifẹ́li tí ẹ bá fẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìpolówó àwọn nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa èyí atlantis àti ọ ní. Eh, born fat náà um especially fún àwọn obìnrin àtọkùnrin náà ìyẹn náà tún lélẹyìí náà um eléyìí náà mo sọ pé mo jẹ́rìí sí ẹ apá ń ro ẹ ẹsẹ̀ ń ro ẹ kinní kan kinní kan ń ro ẹ hmm. bọ̀tẹ́ bá lọ sí orí ìròyìn fẹ́lifẹ́li fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí tó bá jẹ́ tó bá lè jẹ́ pé ẹ fẹ́ pè mí náà ni ẹ pè mí màá fún wọn ní nọ́mbà yìí bọ̀ tó bá jẹ́ pé ẹ fẹ́ pè mí tẹ́ bá lọ google ìròyìn Fẹ́rifẹ́ri TV lórí YouTube tàbórí Facebook ẹ máa rí nọ́mbà wọn WhatsApp nọ́mbà wọn tẹ́ lè pè mbẹ̀ tẹ́ máa lè bá wọn sọ̀rọ̀ ẹ bá ti sọ pé láti ọ̀dọ̀ Dr. Zabin ẹ tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ but orí ìròyìn fẹ̀rífẹ̀rí náà ni mo ti sáré gbé eléyìí wá mú kí iléeṣẹ́ ìròyìn fẹ̀rífẹ̀rí ọwọ́ yín á máa ròkè now. ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ti ilé ìjọsìn mẹ́ta kan pa ní àgádágodo lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday látàrí pé àwọn ṣọ́ọ̀ṣì ọ̀hún wọ́n fi ariwo ti tiwọn wọ́n fi ń dí àwọn ará àdúgbò àti agbègbè wọ́n fi ń dí wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ọwọ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún lórí ọ̀rọ̀ àgbègbè àlàáfíà àti ẹ̀tọ́ ọmọ aráàlú ọ̀gbẹ́ni Farouk Akíntúndé èyí tó gbé ọ̀rọ̀ mú jáde lánàá fún àwọn akọ̀ròyìn nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n ti àwọn ilé ìjọsìn mẹ́ta ọ̀hún ní àgádágodo tí wọ́n sì ti tọ́jú rẹ̀ sábẹ́ ìrọ̀rí gómìnà lórí ẹ̀sùn wípé àwọn ṣọ́ọ̀ṣì náà ni wọ́n ti ń pè sí àkíyèsí fún ọjọ́ pípẹ́ láti kìlọ̀ fún wọn wípé wọ́n fi ariwo tiwọn wọ́n fi ń dí àwọn aládùúgbò létí o tí ọlọ́run ọba tí ò sì fẹ́rù nǹkan bẹ̀ wípé ẹ̀sìn òfàjà àti wípé ó ti wà nínú àkọsílẹ̀ pè mí nínú kọ̀rọ̀ ọkàn rẹ kí n dá olóhùn ní ọlọ́run wí wọ́n ní ọlọ́run ò ní pariwo mọ́ mi kí n tó dá olóhùn o akíntúndé ni gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ni wọ́n ti bá àwọn ilé ìjọsìn náà sọ ṣùgbọ́n ẹ̀yìn etí wọn nígbà lọ tí wọn ò sì ṣe àtúnṣe kankan èyí tó mú kí ìjọba ìpínlẹ̀ Ògùn kó bínú láti ti àwọn ilé ìjọsìn ọ̀hún pa àwọn ilé ìjọsìn náà tí wọ́n fi orúkọ wọn sí òde ńbẹ̀ ní àtẹ̀rẹ́ ilé ìjọsìn Christ Apostolic Church Fountain of Faith District Headquarter eléyìí tí wọ́n pè ní orí òkè gbógunmi ìtẹ̀dó àlàáfíà èyí tó wà ní bòdè olùdèwò nílùú Abẹ́òkúta bákan náà ilé ìjọsìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ambassador ambassador of truth assembly international ọlọ́runṣẹ̀yẹ èyí tó wà ní ọlọ́runṣẹ̀rẹ̀ avenue ní ìjẹun titun nílùú abẹ́òkúta ilé ìjọsìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wọ́n pè ní òun náà ni wọ́n pè ní salvation ministry tó wà ní kúforújì olúbí drive ní adigbe gra nílùú abẹ́òkúta wọ̀nyí ni àwọn ilé ìjọsìn mẹ́tẹ̀ẹ̀ta èyí tí wọ́n ti tì tí wọ́n sì ti ní pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbin nínú ilé ìjọsìn náà títí dìgbà tí wọn yóò fi jẹ ìyà ẹ̀sùn èyí tí wọ́n kà sí wọn lọ́rùn lórí fífi ariwo àti ọ̀nà ìnira dí àwọn arádùúgbò lọ́wọ́ o tí ò sì sí nínú àkọsílẹ̀ èyí tí wọ́n sì ní òfin ìjọba ìpínlẹ̀ Ògùn ó lòdì sírú àwọn ìgbésẹ̀ náà ṣó já sọpẹ́ tàbí kò já sọpẹ́ ó ti wá já sọpẹ́ báyìí o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ó já sọpẹ́ hmm? mo fẹ́ sọ fún yín ọ̀rẹ́ mi kan kéèsì yẹn á ti máa lọ bóyá bíi ten fifteen years ẹ̀sìn ilé ibi tó ń gbé lélẹ̀ chọ́ọ̀chì lélẹ̀ mọ́ṣáláṣí lélẹ̀ wọ́n wá fi òun sáàárín méjì ó gbé wọn lọ sí court ní Lagos state yẹn ni but at the end of the day náà rojútu ẹjọ́ yẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wá ilé rèé chọọchì rèé mosque rèé ilé wa wà láàrin méjì ọmọ máa lọ sí school bó ah short in short in short ah. Dàpọ̀ Abíọ́dún tí àwọn bàbá àwọn bàbá ìyẹn jẹ́ agbé wọn wá tán bá ní pé yín lẹ́jọ́ díẹ̀ ló máa kù àwọn bàbá Adébóyè àwọn túndé àwọn pásítọ̀ túndé kinní kan àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn bá gbé táwọn bá gbé yín lọ sí kóòtù ní eléyìí àti ẹgbẹ́ kudos fún yín ẹ bá wa ṣe eléyìí ní Ògùn state tiwantiwa Ògùn state tíátíá tíátíá Ògùn state tíátíá wọ́n ṣe eléyìí fún wa ní tíátíá ìdààmú yìí pọ̀ fìtínà tí yìí pọ̀ ẹ lọ sínú aginjù ẹ lọ sínú aginjù bíkọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe àárí ìyípadà kankan láàrin ìlú gbogbo àwọn ọmọ ti di yahoo àwọn ọmọ di olóṣó àwọn ọmọ di gbogbo ẹ̀ ọ̀ṣà bí ògbérí ṣe mí bó ṣe bá mi gbogbo nǹkan tán àní kó wá sí church kó wá sí gbogbo any other thing kó ní kálukú máa gbàdúrà nínú ilé ẹ̀ na máa da Nàìjíríà máa da now episode one. you think you can deceive Nigeria for so long? He's collecting money from these poor people every day. Has he told people not to pay tithe because of the economic difficulties for some time? He's collecting tithe every Sunday. And he's telling us that he's spiritual. When Christ was preaching and saw that his followers were hungry, what did he do? Did he not make uh, bread and fish yeah. for people to eat? How much bread and fish has Adeboye made for his people to eat? He's calling, he's calling spiritual problems so people can come and rob olive oil on their heads. On he's a clown. No, I have no respect for. him. If you say you're a religious leader and you don't do what you're supposed well, to do, you've Mr. lost Mr. that position. He is a disappointment. My personal view is a total disappointment. He's such a huge religious leader in this country, and we expect the truth from, from him at all times. But he has so many times compromised himself. I lost respect for him for that. So I, I don't think I don't know. àwọn not know, ọ You're the one that be. ayé fàmílétè ń titọ́ àwọn àtijọba wọ́n jọ mú wa sìn lẹ́rú wọ́n jọ ń lo àkáǹtì chọ́ọ̀chì láti ṣe oríṣiríṣi ni owó tán bá fẹ́ fi campaign wọ́n ti mú ìdajì wọ́n ti kó sínú àkáǹtì wọn kò sẹ́ni tó máa yẹ àkáǹtì chọ́ọ̀chì wò mo dúpẹ́ lọ́wọ́ ògbò ẹ̀yin tí ẹ bá wà wèé jẹ tájọ ṣètò lọ́jọ́ títí òní ojú tẹ fíìmù wa ò ní fọ́ ẹ ní ṣìwí ẹ ní ṣìbọ́ lágbára lọ́wọ́ lọ èmi náà ní ṣìwí o ẹ̀yin náà ní ṣùmí gbọ́ lágbára lọ́wọ́ mi ìdẹ́ni jọra mi lójú wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa pín ètò òun dẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa fi comment sílẹ̀ àti ẹ̀yin tí ẹ ti like ẹ̀ ti tẹ̀ like God bless you gbogbo ẹ̀yin tẹ́ máa ń ju small small short short videos mi mo mọ̀ lóore mo appreciate ẹ̀yin tẹ́ ń bá wa dá sọ̀rọ̀ charity wa náà àrọ́mọdọ́mọ wa kò ní gbégbá fara ní agbára ní ọwọ́ ọlọ́run òkè òkè báyìí lọ́wọ́ afúnni ń gbé ọwọ́ wa ò ní lọ ọlẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run òkè òkè báyìí ni eh, humanity làwa dúró fún àwa ò béèrè pé irú ẹ̀sìn wo ló ń ṣe kó tó di pé a fún ẹ ní anything tí ọlọ́run bá kádàrá pé ó máa gba inú charity wa jáde sí ẹ lọ́wọ́ mo dẹ̀ mọ́ pé lágbára lọ́wọ́ ọlọ́run àní gbégbá bára ojú òní ti wá ẹ lórí gbogbo ọ̀rọ̀ apá ń ro mí ẹsẹ̀ ń ro mí ìfúnpá mi ga sókè hmm, ewé àtẹ̀gbò àti dúró lórí ẹ̀ báyìí ń sìn tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan náà báyìí mọ̀ wípé èyí tá a bá lò ó máa bá wa lára mu ni ẹ jẹ́ ká kàn sí iléeṣẹ́ wọn ní true phone Dr. Zabby's talk show máa play jingle tí ó jẹ́ ti charity tiwa tí phone number mi wà ń bẹ tẹ̀lé jẹ́ ti phone number mi lẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹ lọ wo ìròyìn fẹ́lifẹ́li fẹ́lifẹ́li tv ní orí youtube ẹ máa rí fó advert wọn níbẹ̀ tó bá yẹ pé direct number wọn tẹ máa fi rí ní ibẹ̀ náà ẹ ṣe gan ni ọlọ́run ò ní fi eléyìí ṣàṣemọ fún èmi àti ní agbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká lọ play ibi tí phone number whatsapp number mi wà in case tabarẹni tó bá fẹ́ kàn sí mi bóyá ẹ̀yin náà fẹ́ ní àǹfààní sí ìdí kan àbí ìdíkejì ṣé tara ríro ni ṣé ti joint ni tí orúkún sẹ̀ ni ṣé kò jẹ́ ká rìn dáadáa ni èwo ló jẹ́ ń bẹ̀ tó ra ti rí àwọn tó ń lò ó tó dẹ̀ ti confam èmi náà dẹ̀ ti ń lo tèmi o mo ti ń lọ tèmi o ẹrí pé lẹ́yìn náà mo ti já ẹrí pé mi náà ti já tèmi mo ti ń lò ó bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo ti ń lo eléyìí náà mo ti ń lo eléyìí náà ti rí báyìí ìdẹ̀mú pé lágbára lọ́wọ́ ọlọ́run ó máa bá wa lára mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tán ní ó pọ̀ rẹpẹtẹ ó tẹ́ wá lọ sórí ìròyìn fẹ́lifẹ́li tv lórí youtube ẹ máa rí full video ìpolówó wọn bẹ̀ god bless you. Zabi Life Saver Foundation àánú lolúwa fi ràn wá. La fi ń sọpẹ́ fọlọ́run àwọ̀ ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn. Tá a sì ti ń sọpẹ́ pàtàkì pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádé àgbáyé. Àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́. Lórí ìkànnì Zabi Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa. Tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rí bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Sabi Life Saver Foundation tá à ń fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣẹ wá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Sabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ ètò tí lọ síwájú sí i ló já mọ̀ fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà tẹ́ ẹ bá wà lágbàáyé account number five seven nine eight six eight six zero one three fcmb fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé plus two three four eight one two five seven five four four nine two tàbí kẹ́pẹ́ plus two three four seven zero eight four three four five six nine six bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ dr zabi gan lórí whatsapp number wọn plus four four seven four four zero seven one five five four two ní zabi life saver foundation. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.